إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقنفوا الله سبحانه وتعالى ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ a dúpẹ́ fún Allah subhanahu wa lórí orí alhidaya orí ìmànà tí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó ṣe fún ẹnìkọ̀kan wa alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah ọpẹ́ ni fún Allah ọba tí ó fi wá ma ojú ọ̀nà yìí àwòlè mana tí kẹ bá ṣe pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló bá ṣe àmànáwá a jẹ́rìí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ní tí ó tọ́ láti dá nǹkan rárá àlékún kí ọlọ́ọba anú ọlọ́ọba kó bá nábi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nábi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbogbo kí nǹkan tí Islam tó sọ nípa alámọ̀rí àti wípé kí ni àwọn òfin àti àwọn májẹ̀mú eré tó de alámọ̀rí àti pé ọ̀nà wo làwọn nǹkan yìí pín sí gbogbo àwọn ilé ìbáyìí òun náà ni àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó tó ṣe pàtàkì lábẹ́ ọ̀rọ̀ yìí ilé tó ẹ́sì pé ojú ọ̀ràn yà fún mùsùlùmí láti gbàgbọ́ yẹ dáadáa kálíbà mọ̀ pé ẹ̀sìn Islam ó ní ipò tó gbé ọ̀rọ̀ yìí sí láàrin ara wa nítorí pé nínú àwọn nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe nínú ìgbésí ayé wọn òun náà ni ìbára wọn lòpọ̀ ìbára wọn lòpọ̀ wo bá lòpọ̀ wa agbọ́dọ̀ má lórí tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ gbé ìgbésí ayé ẹ̀sìn tó bá fẹ́ jẹ́ kí ẹ̀sìn kó máa irú ẹni báyìí ni ìnífẹ́ àwọn èèyàn yóò ma lórí tọ́lọ́wọ́n bá ní ìkórìíra àwọn èèyàn yóò ma lórí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni ìbáwọn èèyàn ṣe ìgé ìbá sí papọ̀ pẹ̀lú àwọn èèyàn èèyàn gbọ́dọ̀ ma irú àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ ma lórí ìpìnlẹ̀ ẹ̀sìn ni gbogbo èèyàn ló dẹ̀ ma ń ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sẹ́ni tí ò kí ń ṣe hajjírù fún àwọn èèyàn kò sẹ́ni tí ò kí ń fi alwala tí ò fi ń bá wọn èèyàn lò bẹ́ẹ̀ ni albaro ká nífẹ̀ẹ́ ni àbí ká kórìíra ni ká bá ní ṣe ká ni lọ́wọ́ àbí kí a ṣe àìkò bá ní ṣe ká ṣe àìkò ran ni lọ́wọ́ ká gbógun tìyàn ká báyàn ṣọ̀tá gbogbo àwọn nǹkan yìí làwọn èèyàn ń ṣe láàrin ara wọn ṣùgbọ́n wọ́n ma wọn nǹkan wọ̀nyí lórí ìfẹ́ẹnú ni lórí ìfẹ́ẹnú ara wọn òun náà ma nǹkan ilé lórí ẹni tó bá ti ṣe tó bá fẹ́ẹnú wọn mú irú àwọn wọ̀nyí ni wọ́n ma ṣe wà láwù pẹ̀lú wọ́n ma bá ṣọ̀rẹ́ wọ́n ma dúnú sí wọn wọ́n ma wá wọn lọ wọ́n ma jòkó tì wọn nítorí pé wọ́n ń ṣe nǹkan tó bá ìfẹ́ẹnú wọn mú nítorí pé wọ́n ń ṣe àwọn àǹfààní fún wọn nínú ìgbésí ayé wọn tẹ́ bá fún wọn wọ́n á yọ́nú tẹ́ ò bá fún wọn wọ́n á bínú eré báyìí ìpínlẹ̀ ní tí àwọn èèyàn fi ń bá wọn èèyàn ṣe láwùjọ ìpínlẹ̀ ní nítorí àǹfààní ayé òun ni àwọn èèyàn ṣe ń ṣe alwàláwàlbàrọ̀ al bíbá ni ṣọ̀rẹ́ bíbá ni ṣọ̀tá lórí àǹfààní ayé ni kódà gan rí ẹ̀rí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé ìbánisọ̀rẹ́ ìbánisọ̀tá wọ́n má lórí lágbájá ń bá mi rajà lágbájá ò bá mi rajà gbogbo èèyàn tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ sí pé òǹkálukú nínú àwọn èèyàn rí wọ́n ma alwàláwàlbàrọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe wọ́n láǹfààní láǹfààní ayé wọ́n ṣe wà láwù pẹ̀lú ẹ̀ òun wọ́n ma bá sọ̀rẹ́ wọ́n rí aburú nínú káfirú nǹkan yìí káfí bá wọn yẹ̀lú nítorí ọ̀rọ̀ ayé wa nítorí ìfẹ́nú wa ṣùgbọ́n bí táwọn yẹn ti máa ń rí láì fi sí nǹkan yẹn òun náà ní káfí nǹkan yẹn bá wọn yẹ̀lú nítorí ẹ̀sìn ó jẹ́ pé ẹ̀sìn ni ó mú wa láti máa bá wọn yẹn kan ṣọ̀rẹ́ ẹ̀sìn òun ló mú wa láti máa bá wọn yẹn kan ṣọ̀tá gbàtí anábì sallallahu alaihi wasallam tó ń sàlàyé nípa àwọn ajùngbàgbọ́ anábi sallallahu alaihi wasallam sọ wípé nínú ẹni pé an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah ó yẹ pé yọ ma nífẹ́ èèyàn tàbá wádìí kí ló dé tó fi nífẹ́ ní ẹ la yuhibbuhu illa lillah a rí wípé kò nífẹ́ rẹ̀ nítorí kankan ju torí tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala ilé báyìí òun ní ìgbésí ayé tó yẹ kí àwa mùsùlùmí kí a máa gbé àwọn oríṣiríṣi àwọn ẹ̀rí ló wá ilé tí a ti mú wá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yíyan àwọn oníbídá lódì nítorí ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀rí tó wá lórí ilé yìí báyìí òun náà ni ọ̀rọ̀ tí abu dawud rahimahullahu ta'ala tó sọ ó ní qultu li abi abdillah abu dawud nínú àwọn makewu alimam ahmed rahimahullahu ta'ala ni ó ní qultu li abi abdillah ó ní ma sọ fún baba abdullah ahmed ibn hanbal qultu li abi abdillah ahmed ibn hanbal ibn hanbal ahmed ọmọ hanbal wọ́n láwọn sọ fún wọn wípé awọ rọ́júlá min ahìlì súnna ma'a rọ́júlé min ahìlì bídáyì atruku kalama alimam abu dawud rahimahullahu ta'ala sahibu sunan sahibu sunan àbáwá olùmọ̀gbà tí wọ́n kọ tíra sunan abi dawud yẹn wọ́n láwọn bí àfá àwọn léèrè abu abdullah ahmed bin hanbal rahimahullahu ta'ala wọ́n ní tí àwọn bá rí èèyàn kan min ahli sunna nínú àwọn ahli sunna àwọn rí èèyàn kan tó yẹ pé nínú àwọn ahli sunna ni ma'a rajulin min ahli bid'ah àwọn wá rí pẹ̀lú ẹnìkan nínú àwọn oníbídá àtànjọ wà papọ̀ tí wọ́n jọ dúró papọ̀ tán jọ rìn papọ̀ mo rí àwọn méjèèjì ẹnìkan alìsúnna ẹnìkan oníbídá àwọn méjèèjì mórí wọn papọ̀ atùrùkù kalama ṣe kí n pàtí kí má bá sọ̀rọ̀ má kí má yẹn lódì pẹ̀lú rúwà burúkú tí mo bá ní ọwọ́ yìí qal alimam ahmed sọ صاحب بدعة Al-Imam Ahmad ní nǹkan tó kọ́ ṣe ni pé jẹ́ kó yé wípé ẹni tó rí papọ̀ pẹ̀lú ẹ̀yẹ oníbídà ni jẹ́ oyè bẹ́ oníbídà ni mo rí ọ pẹ̀lú ẹ̀yẹ o oníbídà ni mo rí ọ tó ń bá yẹn nǹkan báyìí nǹkan báyìí ṣe làwọn bá yìí a jẹ́ sí pé ẹni tó wà lórí orí ni wà ilá alimamabadi ní dẹ́yìn tó bá sàlàyé fún tán tí ó bá yé ma bá ẹni yìnrìn tí ó yé ma bá sọ̀rọ̀ tí ó yé ma bá sí fa alhiqhu bi ilé ni alimam ahmed rahimallahu ta'ala òun na fi dá abu dawud rahimallahu ta'ala na fi dá lóhun nípa báwọlá ṣe lò pẹ̀lú èyàn tá bá jẹ́ abárítójú ní súnnà àárí tí ń ṣe papọ̀ pẹ̀lú àwọn níbi dáa àárí tó yẹ pé orin pẹ̀lú àwọn níbi dáa àwọn ọmọ oníbi dáa mọ́ bẹ́ẹ̀ kìí ṣe ẹyọkan méjì mẹ́ta ẹyọ kan péré ni alimam abu dawud ń bèèrè lọ́wọ́ alimam ahmadu yìí tó wá mẹ́rin àwọn ìyàtọ̀ pé àárí àwọn bìkọ́nà rẹ̀ àwọn tí tó ń bá rìn àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ minú ẹ̀ àwọn oníbídá ni ilé ìbáyìí rẹ̀ kò sínú lànàrí sunnati wal jama'a alimam ahmed oníbídá alẹ́mọ́jọ́ rìn tí ó bá fi lè gbọ́ alhẹ́kùnbí lẹ́pàpọ̀ pẹ̀lú ẹ̀ òun náà ti di ara wọn nìyẹn òun náà ti di ara oníbídá nìyẹn àwọn ẹ̀rí pọ̀ lórí ilé inú al-Qur'anul Karim ta ti múwá àti nínú haditha nabi sallallahu alaihi wasallam afọwọ́ abdullahi bin masaudi radiyallahu anhu àwọn náà sọ̀rọ̀ kan wọ́n ní almar'u bi khadani almar'u bi khadani a ma mayan pẹ̀lú ọ̀rẹ́ tí bá ń bá rìn a ma rú èyàn tí èyàn jẹ́ irú ibo ni a máa tó sí bi khadani pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí ń bá rìn òun láṣe máa rúbi tí a torú yẹn bẹ́ẹ̀ sí ilé báyé ṣe nǹkan tí ó jẹ́ nǹkan kàyéfì lọ́dọ̀ àwọn olùmọ̀ fáwa Abubakri al wọ́n bá ìgbàwọ́ ọ̀rọ̀ kan látọ̀rọ̀ Sa'id al-Qattan ìgbàwá ìgbàwá tó gbajúmọ̀ dáadáa ni al-Imamu Ibn Battah rahimahullahu ta'ala wọ́n mú wá nínú tírà wọn tó pè ní al-ibanatu an shari'ati al-firqati an-najiyah wa mujanabati al-firq al-madhmum al-ibanatu an shari'ati al-firqati an-najiyah wa mujanabati al-firq al-madhmum tírà tó gbajúmọ̀ dáadáa nínú tírà a ibn Battah rahimahullahu ta'ala nínú tírà yìí wọ́n gba ìgbà wáyé wá ilé tí abubakari al-khallad tó gbọ́ alátọ̀rọ̀ yahya bin sa'id al-qattan wani lamma qadima sufyan al-thawri al-basrata ja'ala yanzuru ila amri ar-rabi' ya'ni ibn subayh wa qadrahu inda an-nas qala shay'in madhhabuhu nígbàtí àfáwà sufyan al rahimahullahu ta'ala ìgbà tó dé ìlú Basra ó bá ìkánà àgbàfà nílùú Basra ń gbà yẹn tí wọ́n ń pè ní Ar-Rabi' ibn Subayh ó wá rí bí àwọn èèyàn ṣe ń pán ẹni ilé orí bí àwọn èèyàn ṣe ń bàbà rẹ̀ orí bẹ́ni ṣe tóbi lọ́dọ̀ àwọn èèyàn Sufyanu Thawri wá bèèrè pé ayyu shay'in madhhabu kí ni ìlànà tẹ́ni yí ń tẹ̀lé ìlànà wo lẹ́ni yí ń lò láti fi sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ilé báyìí oúnjẹ kó yá wípé ká mọ̀ ìlànà tí èyàn ń fi ṣe Islam ó pàtàkì púpọ̀ gan láti jẹ́ ká lè mọ̀ bóyá ẹni tí a fẹ́ gbára lé ni àbẹ́ni tá ò ní gbára lé sẹ́ni tá pọ́nlé ni àbẹ́ni tí a yẹ̀yẹ́ rẹ̀ a ò ní tìtorí páwọn èèyàn kankan páwọn èèyàn lé àwọn èèyàn kankan dágìrì tẹ̀lé wọn lẹ́yìn káwà náà wá gbátànjẹ pẹ̀lú ìsìsí táwọn èèyàn ṣe pẹ̀lú wọn ẹ̀ nǹkan tá bèèrè ni pé ayò ṣe in maghabu ẹni tẹ́ ń dágìrì tẹ̀lé lẹ́yìn yìí ẹ̀yin ìlànà wo lẹ́ni yìí rìn Sufyanu Thawri ó bèèrè ilé ìbáyìí ní ọwọ́ àwọn èèyàn nípa Ar-Rabi' ibn Suwayh ayyu shay'in madhhabu wọ́n dá Sufyanu Thawri lè pé ma madhhabuhu illa sunnah àwọ ma madhhabu kan a malana ka tí ń tẹ̀lé jù súnnà lọ kò sí lánà kaka tí ń rìn jù lánà súnnà lọ Sufyanu Thawri ní tọ̀ gbọ́yẹn wọ́n mọ́ bí tọ̀ àwọn bó wá àwọn tó ń bá rìn àwọn owó aláwọn tó jẹun ṣe papọ̀ pẹ̀lú wọ́n ní ahlul qadar àwọn tí wọ́n ń takò kádàrá ni wọ́n yẹ pé tàwọn tí ń bá rìn ni tó bá jẹ́ tàwọn tí ń bá ṣe ni àwọn tó ń takò kádàrá ni o qala huwa qadari Sufyanu Thawri ogbèdàjọ́ lé lórí ó ní ilé ìtẹ́ wíyẹn qadari ni ẹni tí òun náà takò kádàrá ni tó ń takò kọ́dá òun náà nítorí kí ni jama'a nítorí àwọn tó ń bá ṣe eré pàtàkì gan lọ́dọ̀ àwọn alùsúnnàtì wal jama'a ó pàtàkì gidi gan púpọ̀ àwọn alùsúnnàtì wal jama'a wọn ò kí ń fi ìpìnlẹ̀ yìí wọn ò kí fi ń látara àwọn tó bá ń bá rìn ni àwọn tó bá ń bá rìn òní ó sọ fún wa yóò ipò wo ni a tù ẹni ẹ̀ lọ́dọ̀ wa tí a kà sínú àwọn onísúnnà ni àbí a kà sínú àwọn oníbídá ilé ìbáyìí rí ìpìnlẹ̀ ni tí ó rinlẹ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn àfáà súnnà tí àwọn àwá súnnà tí wọ́n dẹ̀ kí fi ń ṣeré lórí báwo ni a ṣe báwọn èèyàn lò láwùjọ náà nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé wa ní kìí alaikum salam tula barakatu ìkánà àwọn àfá tí a ń pè alfogbo al-Fudayl ibn rahimallahu ta'ala ó sọ̀rọ̀ kan alimabinu imam ibn rahimallahu ta'ala wọ́n mọ́rọ̀ iná wa nínú an shari'ati al-firqati an-najiya wa mujanabati ومجانبة الفرق المذمومة الإبانة عن شريعة الفرقة الناجية ومجانبة الفرق المذمومة لنصره وقبع أثر يولا آه، الفضيل بن عياض الفضيل بن عياض رحمه الله تعالى وصيقي وني لا يمكن أن يكون صاحب السنة يمالي صاحب بدعة إلا من النفاق لا يمكن أن يكون صاحب السنة يمالي صاحب بدعة إلا من النفاق قرار قال نتجني السنة كما شيء أجسق بلوني بدعة kọ ma sọ̀rẹ́ pẹ̀lú ní bídá illa minan nifaq àyàfi kí ó jẹ́ sí pé onísúnnà ẹni tẹ́rù pé ni ẹ mùnáfìkì ni nífàkì nílò ó kàn ń ṣe bí ẹni pé onísúnnà ló ń fún yí ni kìí so onísúnnà mùnáfìkì ni ó ń gbé súnnà gidi kẹ́rí kọmọ bó níbi dáa ṣe kò rọrùn fún ní súnnà gidi ẹgẹ́ bí ò ṣe rọrùn fẹ́ni tó wà lórí tawhid láti máa bá ẹni tó jẹ́ lẹ́bọ ṣe kò rọrùn fẹ́ni tó wà lórí tawhid kó máa ṣe pẹ̀lú ẹni tó jẹ́ lẹ́bọ kò rọrùn fẹ́ni tó jẹ́ ẹni tó wà lórí tọ́à kó máa ṣe pẹ̀lú ẹni tó wà lórí màásíyà wọn lè jọ ṣe papọ̀ láyé torí pé inna tuyura ala ashkaliha taqa'i ẹgbẹ́ ẹyẹlẹyẹ máa ń wọ́tọ̀ káríyàn kan sìn tó jẹ́ ẹni tó dúró dédé ẹni tẹ́sìn rẹ̀ dáa ẹ̀rí pé kò lè máa ṣọ̀rẹ́ pẹ̀lú ọ̀mùtí láyé ó wá jẹ́ pé ọ̀rẹ́ mi ẹ̀tẹ́ máa rí pẹ̀lú ọ̀mùtí ni ẹ̀rí pé ilé ìgbó túnmọ̀ sí pé ẹni náà wà responsible a sì máa ọwá jẹ́ pé ògbà kígbà tẹ́bà máa rí òun àti ẹni tẹ́jọ máa rí papọ̀ àwọn máa mú gbó ni àwọn máa mú gbó ẹ̀rí pé tó bá fi lé mú èèyàn tó ń bá wọn máa mú gbó ìrè ẹni yẹn náà decent òun ṣẹni tí ó ní ọmọlúwàbí lára gbogbo àwọn èèyàn ni ó sì máa fura sí pé ẹ fura sọ́mọ yìí àwọn tí ń bá rìn yìí ṣe yẹ òun náà ti ń mú gbó báyìí àbíkẹ́ eré yẹn sìn ó wá jẹ́ sí pé àwọn tó ń bá ṣọ̀rẹ́ àwọn ọmọ kọ́ọ̀tì ni àwọn kọ́tìs àwọn irú ẹni bẹ́ẹ̀ ń bá ṣọ̀rẹ́ ẹ rí pé irú ẹni báyìí rí ó mú fura dání ṣe bá yìí sí so bí èyàn bá ṣe rí bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ èyàn ṣe máa ń rí irú èyàn tí èyàn bá jẹ́ irú ẹ̀ làwọn ọ̀rẹ́ tí èyàn máa ń yàn gbogbo apáta àdámọ́mẹ́dé ènìyàn ni pé àwọn tó bá jọ ló mọ́ ń bá ṣe àwọn tó bá jọ òun náà ló mọ́ ń bá ṣe eré ni hadith annabi sallallahu alaihi wasallam sọ pé al'arwáhù junudun so gbogbo àwọn hadithi yìí in tó ń túmọ̀ sí ni ẹ pé bẹ́yàn bá ṣe rí bẹ́ẹ̀ lọ̀rẹ́ rẹ̀ náà ó ṣe rí irú àwọn èèyàn tí wọ́n jọ máa ṣe bí wọ́n ṣe máa bákan náà wọ́n ṣe máa rí so alimam al wọ́n kárí oní súnnà tí ó máa ṣe pẹ̀lú ní bídáà àyàfi kó jẹ́ pé nífàákì ni ó ń da ẹni táwọn ìlàmù àbíkọ́ pé ó ń ṣe nífàákì fún yín ni pẹ̀lú súnnà tó lóhun ṣe ẹ̀gẹ̀ pàápàá ẹni yóò sí lórí súnnà lódodo so torí àsìkò wa orúkẹ́ mọ́rí pé ọjọ́ ti lọ lálẹ́ Abdullahi ibn Muhammad ibn al-Fadl as-Saydawi as abdullahi ibn muhammad ibn al-fadli as-saidawi wọ́n ní qala li ahmad wọ́n ní ahmad sọ fáwọn wípé idha sallama ar-rajulu ala al-mubtadi' fawa yuhibbu idha sallama ar-rajulu ala al-mubtadi' fawa yuhibbu tẹbárí tí èyàn bá ń sálámà sí oníbídá ó nífẹ́ oníbídá ẹni ó nífẹ́ rẹ̀ ní ẹ èyàn nífẹ̀ẹ́rú èyàn yẹn ni gbónú ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé ala adullukum ala ma idha fa'altumuhu tahababtum ànábì ní ẹ jẹ́ kí n júwe nǹkankan fún yín ilé ọjọ́ pé tẹ́ bá ṣe ẹ ma nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ n júwe àwọn iṣẹ́ kan tó yẹ pé bá ń ṣe àwọn iṣẹ́ yìí rèé ẹ ara yín pẹ̀lú iṣẹ́ yẹn ẹ fún yín ashu salama bainakum anábìnrin nǹkan náà ni pé ẹmọ fún sálámà ká láàrin ara yín so túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń sálámà sáwọn níbi dáàrí ó nífẹ̀ẹ́ wọn nìyẹn ó ń ṣe wà láhù pẹ̀lú wọn nìyẹn ni so àwọn yìí rí àwọn tó yẹ spáṣì a ò ní ṣe wà láhù fún wọn bẹ́ẹ̀ ni Abu Dawud nínú súnánù tiẹ̀ náà àwọn náà gba ẹgbàwọ́rọ̀ kalátọ́lá nabi sallallahu alaihi wasallam ilé tí ibn umar radiyallahu anhuma kọlọ̀kọba kíwọn àti bàbá rẹ̀ tó gbà wà látọ́lá nabi sallallahu alaihi wasallam arabi ni alqadariyatu majusu hadhihi al-umma anabi ni àwọn tí wọ́n tako kádàrá àwọn náà ń pè ní alqadariya alqadariya nítorí kí wọ́n máa ń takò kádàrá òun fi ń pè wọ́n ní alkọ̀dàríyà kìí ṣe pé nítorí kí wọ́n nígbàgbọ́ sí kádàrá tó bá yẹ kí wọ́n nígbàgbọ́ sí kádàrá kò ní ìdíkà pè wọ́n ní alkọ̀dàríyà nítorí pé gbogbo alùsúnnatul so wọ́n wá ní gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n nígbàgbọ́ sí kádàrá torí kìí imani tí wọ́n nígbàgbọ́ sí so nítorí ẹ̀rí a ò ní dá wọn sàlẹ́sà pẹ̀lú orúkọ torí pé gbogbo àwọn orígun gbàgbọ́ tó kù náà rí wọ́n nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala wọ́n nígbàgbọ́ sí àwọn màláíkà wọ́n nígbàgbọ́ sí wọn àwọn tí Ọlọ́run Ọba wọ́n nígbàgbọ́ sí àwọn so wọ́n dẹ̀ nígbàgbọ́ sí kọ́dárù so nítorí ẹ̀rí kò ní jẹ́ sí pé orúkọ yìí láfi ṣùgbọ́n àwọn alkọ̀dàríyà nítorí wípé ìgbàgbọ́ wọn takò kádàrà wọn nígbàgbọ́ sí kádàrà nítorí ẹ̀ lórúkọ yẹn fi jẹ́gẹ́ ni ló fi dá wọn ìyàsọ́tọ̀ láàrin àwọn oníbídíà tó kù pé àwọn oníbídíà yìí àwọn oníbídíà tó yẹ sí pé bídíà wọn ni pé wọ́n takò kádàrà eré ìbáyẹ jẹ́ kí mú ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan tí a ń láti gbọ́yé fún yín bẹ̀ ṣẹ́rí ká pé nǹkan kan ni tó rìnlẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam so yẹn gbọ́dọ̀ tako àwọn orúkọ yẹn so tàbá wá fẹ́ máa sọ̀dájọ́ a máa sọ pé ni bídá ní wọn kí wá ní bídá tán ṣe níbi orúkọ wọn láti marú bídá tán ṣe ẹwà àwọn kọwárìjì ń sì àwọn kọwárìjì oníbídá ní wọn a ní ìrẹ̀mọ́ sọ pé ní bídá táyà bá sọ pé àwọn kọwàríjì rẹ̀ èyẹ́ ti pàpáwọn ní bídíà ní jẹ́bẹ̀ èyẹ́ ìsì ma rú bídíà wo ni ìmbẹ̀lọ wọn tàbí pẹ̀lú ní bídíà kí ni bídíà náà bídíà ti khuruj bídíà ká jáde pàfẹ́ gbàjọba lọ́wọ́ lórí so ibà yìí sí so ìdàmú ní káìsẹ̀ ma sọ pé ẹ ma sọ pé o ní yóò ma fa ìnira yóò ma yóò máa jẹ́ kọ́rọ̀ máa jágùn púpọ̀ tá bá sọ pé khawarij ni wọ́n a ti mọ̀ pé oníbídà ni wọ́n fẹ́kẹ́ ìran bídà tó ń ṣe ní al-khuruj al-khuruj ìjáde lé olórí lórí láti pè wọ́n ní orúkọ bídà tí wọ́n ṣe yẹn láti wọ́n ní khawarij ó ti yé gbogbo àwọn èèyàn tán bá mọ̀ nípa àlànà àrùsùn ọ̀tọ̀ jama pé àwọn tán bá ti jẹ́ orúkọ yìí ní bídá ni wọ́n bídá àwọn náà ni bídá tún al-i'tizal bídá tún al-i'tizal nítorí ìràfikún ẹni mu'tazila tàbátọ̀ pé àwọn murji'a làwọn èèyàn báyìí a ti mọ̀ pé bídá tún irja òun náà ni bídá sọ yí pé ṣíà làwọn kan a ti mọ̀ pé ní bídíà ni wọ́n a bá sọ pé Rawāfiḍ ni wọ́n a ti mọ̀ pé bídíà tí oníbídíà ni wọ́n kí wá ló sọ wọ́n di oníbídíà irú bídíà wo ni ń bẹ lára wọn bídíàtu tashayyu' bídíàtu rafd in ti ń bẹ lára wọn nìyẹn tàfínkù wọn ní Shia tàfínkù wọn ní ni wọ́n ni wọ́n a sì gbà wọ́n ní ń wọn òun náà ni bídá jahmiya bídá àti jámùbùn sọfúwàn tó dákalẹ̀ òun ni rúrùn àbídá àti mẹ́lára wọn a wá kò wọ́n ní jahmiya tààsì ti gbọ́ yé pé in tá ń pè wọ́n náà ni oníbídá tó yẹ sí pé in tó sọ wọ́n òun náà ni ìròrí jámùbùn sọfúwàn àti àwọn yòókù rẹ̀ bí amúrùbùn ubayd kò sí ìwà ní sí tó jẹ́ sí pé lára àwọn olórí àwọn oníbídá yìí ni wọ́n jẹ́ so bẹ́ẹ̀ ní ká sọ pé alkọ̀dàríyà alkọ̀dàríyà àwọn oníbídá ní jẹ́ bẹ́ẹ̀ ìrùnà bídá ó wá ní ìbẹ̀ lára wọn tafikọ̀ lórí bídá ó náà ní bídá yìí ma takọ kádàrà tó tábá sọ lónìí ni wọ́n hizbíyà yẹn oníbídá kí lọ lọ sọ wọ́n di oníbídà òun náà ni hizbiya wọn ìmá ṣe ẹgbẹ́ bídà wọn ìmá kó àwọn ẹgbẹ́ jọ lórí ìròrí tí ó yàtọ̀ sí ìròrí alùsùnà wal jama'a lórí àwọn ìlànà tó yàtọ̀ fún ìlànà alùsùnà wal jama'a àwọn tó ń sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ìròrí Ànábì sallallahu alaihi wasallam sọ hadithu yìí Abu Dawud gbà wá nínú súnánù rẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n dẹ̀ hassana hadithu yẹn pé hadithu lálàáfíà ni tàbá lọ́wọ́nú sahihul jami'i saghir sahihul jami'i saghir a wa ziyadatu tàbá lọ́wọ́nú tíra yẹn Sheikh Al-Albani mú hadithu yìí wá nínú tíra yẹn wọ́n dẹ̀ jẹ́ kódà wọ́n ṣe azu hadith yẹn lọ sọ́dọ̀ alimamu tọ̀háwì alimamu tọ̀háwì àwọn náà mú hadith yẹn wá ṣe bá rí sí so kí ni hadithu náà anábi sallallahu alaihi wasallam sọ wípé alqadariyatu majusu hadhihi al'umma àwọn qadariya àwọn ìjọ tí tó yẹ pé oníbídá àwọn wọ̀nyí ni abọ̀nà al'umma annabi sallallahu alaihi wasallam àwọn ni majusu al'umma wa àwọn labọ̀nà al'umma wa annabi sallallahu alaihi wasallam sọ wípé in maridu tí àwọn wọ̀nyí bá ṣàárẹ̀ tẹ́ bá rí kalára wọn tó bá ṣàárẹ̀ falata iduhu ẹ má lọ sí àbẹ̀wò wọn ẹ má sí ìyádà wọn tó bá ń ṣàárẹ̀ in maridu falata iduhu wa in matu annabi sallallahu ní kódà tó bá kú fala tashhaduhum ẹ má lọ síbi janaza wọn jama'a kí ló fà nítorí pé wọ́n jẹ́ oníbídáà tí ń takò kádàrá àwọn tó yẹ́ sí wọn nígbàgbọ́ sí kọ́dàrù wọ́n gbà wípé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala òun kọ́ ló dá af'alun nas iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn èèyàn wọ́n dá fúnra wọn Ọlọ́run Ọba sáwọn sẹ́yìn ọlọ́run bá kọ́ ló dẹ̀ kádàrá ilé wọn lórí wọ́n ń takò kádàrá onáfíkún wọn ní alkọ́dàríyà anábìnà àwọn wọ̀nyẹn in maribu falata iduhum ìtàn pè ní hajjiru nìyẹn káyẹ̀yẹ̀ lójí nìyẹn tàbá ń sàárẹ̀ gbọ́rọ̀ lọ bẹ̀ wọ́n wò wà in matu falata látọ̀dọ̀ abubakri ahmed bin suleiman ibn hassan alfaqih tó gbà wá látọ̀dọ̀ abu dawud suleiman ibn al-ashaf tó wọ́n gba àdísì wá látọ̀dọ̀ rẹ̀ bẹ́ so lè báyìí òun náà ni nǹkan tí a tó sàlàyé fún wa ní orí ilé báyìí nípa nǹkan tó ní ṣe pẹ̀lú bí Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn oníbídà àti ọ̀rọ̀ nípa ìṣe fún wa nínú ẹ̀sìn so inshallah kerim tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ òun náà ni a gbìyànjú láti ṣàlàyé nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-masalih wal-mafasid nínú ọ̀rọ̀ hajjiru ìgbàwó láàmà maslaha ìgbàwó láàmà wo mafsada then àwọn ìyàwó ni ó ṣe taqdiru ni ó ṣe ni ó pè maslaha àti mafsada fún wa àti pé kí ni maslaha tẹni kọ̀ọ̀kan àwọn olùmọ̀ kí ni maslaha ti wọn kí ni maslaha ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo àwọn ilé báyìí ni àwọn olùmọ̀ ti yanjú pé ọmọ akẹ́kọ̀ọ́ maslaha ti ẹ̀ níbi hajjiru kí ni kí láǹfààní tó ń fẹ́ ṣe níbi hajjiru so gbogbo ilé lágbéyàwó àti kí lè àǹfààní tí ó bá ẹni tí a fẹ́yàn lódì níbi hajjúrù yìí tó tí bá ní sí so àwọn nǹkan yìí àwọn nǹkan tó pàtàkì ni so yìí bá ní sí so eléyìí nǹkan tó máa ń dàrú mọ́ àwọn èèyàn lójú ni so a ẹnì kọ̀ọ̀kan ló ní in tó gbọdọ̀ wòye sí lórí ọ̀rọ̀ maslaha àti mafsada so a ò kàn ní jùlẹ̀ bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan nínú àwọn èèyàn pẹ̀lú àwọn ìròyìn kọ̀ọ̀kan tí ó dá ẹnì kọ̀ọ̀kan wa sàlẹ́sà

kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó fi sínú òṣùwọ̀n ìṣẹ́rí ẹni kọ̀ọ̀kan wa wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh naam Naam. Wọ́n ní bí ọdún ti súnmọ́ wa yìí, kí ọlọ́run Allah subhanahu wa kí ó bá wa láyé, kọ́lọ̀ wa sọ wa tayọ gbà náà. Wọ́n ní báwo ni a ṣe ma òǹkà ọdún yìí àti pé gbogbo ẹnikẹ́ tó bá fẹ́ pẹ ẹran báwo ni ó ṣe ṣe òdiwọ̀n òǹkà ìjọ tí ò ní fárun má tí ò ní gé kaná má tí kò dẹ̀ ní ṣe kí ni o tí kò dẹ̀ ní tí kò ní mú àwọn nǹkan kúrò lára rẹ̀ má bóò láyé ṣe òǹkà rẹ̀ náà ilé báyìí yóò ní ṣe pẹ̀lú pé ká máa sọ yíyọ oṣù oṣù táwà báyìí zulqa'ida ni zulqa'ida tí ṣe oṣù kọkànlá nínú àwọn oṣù ọwà mùsùlùmí oṣù ẹlẹ́ẹ̀kọkànlá ni zulqa'ida zulqa'ida yẹn yóò ti di 29 lálẹ́ ìbáyìí àbí na'am gbogbo ọ̀sán 28 ni zulqa'ida so 29 ni àwà báyìí tó bá ṣe 129 gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá oṣù láti bí ọ̀rọ̀lẹ́ síwájú kí a nígbàrà tí oòrùn bá ti wọ̀ tán tí maghrib ti tó ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá oṣù zulhijjá ti gbọ́dọ̀ máa wo òkè tó tá bá wá oṣù kejì rẹ̀ òní ọmọ jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ zulhijjá ọjọ́ kejì ẹni so òní ni 29th báyìí so èyàn lè máa gbìyànjú láti ṣèwádìí lọ́dọ̀ àwọn aláṣẹ ǹjẹ́ wọ́n ti rọ́sù torí pé àwọn máa ń sàkólé kan rẹ̀ dáadáa wọ́n máa ń sàkólé kan rírọ́sù yẹn tó sì bá ń sì wíwá oṣù so ọkọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rí tó bá dínú àwẹ̀ nìkan ni kìíní yìí máa ń pàtàkì lẹ́mìí tiwa táwẹ̀ bá ti lọ tán a ò àwọn oṣù yìí dẹ̀ ní pàtàkì gan a fi Allah subhanahu wa ta'ala a fi mọ òǹkà àwọn àsìkò tó yẹ ká sin lọ́wọ́ bá nítorí pé tí oṣù Dhul-Hijja bá ti lè lé báyìí tá a ti wà ó ti dè fún láti gé ìkánná ẹ̀ kò lè gé ìkánná mọ́ ó ti dèwọ̀ fún rẹ̀ níbẹ̀ láti gé irun ẹ̀ irun orí ni irun túbọ̀ mú ni irun abíyá ni irun abẹ́ ni ó ti dèwọ̀ fún láti gé tó ti yé bá yín sìn so ẹni ò gbọ́dọ̀ gé ìkánná ẹni ò dẹ̀ gbọ́dọ̀ gé irun gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pa ẹran léyá láti àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù zulhijja yìí àwọn ọjọ́ tó lórí púpọ̀ yìí tààlìmọ́ bí sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí hadithu ti al-Imam Abu Dawud tó ń gbà wá nínú súnẹ̀nù wọn kódà àwọn ọjọ́ mẹ́sàn-án nínú àwọn ọjọ́ mẹ́wàá wáyìí èèyàn lè fi gbààwẹ̀ tí èèyàn bá ní kápárá ti fi gbogbo ẹ̀ gbààwẹ̀ èèyàn lè fi gbààwẹ̀ dáadáa èèyàn dẹ̀ kí èèyàn dẹ̀ pọ̀ láwọn iṣẹ́ olóore láwọn ni àwọn òru mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah lọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òun ni ó gbà lérò pẹ̀lú wa layalin ashr àwọn ọlọ́run bá lóun búra pẹ̀lú àwọn òru mẹ́wàá kan so náà ni òru mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah nínú òru mẹ́wàá yìí nínú ẹ̀ ni a ti rí ọjọ́ Àrọ́fà tí sí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án ní oṣù Dhul-Hijjah so ibà ń sin láti fi súnmọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala anábi jókòó ẹ̀kọ́ látọ́ wà ń bẹ̀ ni pé yukaffiru sanata al-madiya wal baqiya yóò máa pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá lọ àtẹ́lẹ̀ tí tó sì ń bọ̀ wájú yóò máa parẹ́ ọdún kan tó ti kọjá lọ àtọ́dún kan tó ló bá wọn fún ìwọ̀n afẹ́ ọ̀rọ̀ orílẹ̀ èdè láàrin àyíká ọ̀gbọ́n tí wọ́n rí fún gbọ́dọ̀ gba ní ìyá báwọn àgbà wọn ta wọn àwọn ìyẹn ó wà sí iṣẹ́ àti àtẹ̀lé àwọn orílẹ̀ èdè láàrin bí àwọn ìgbà báyìí. Naam. So, uh, nípa ọ̀rọ̀ engine, eléyìí tí a fẹ́ tàfẹ́ ra, eléyìí tá ń lò yìí,

bátìrì spíkà yìí nígbà mí àtàwọn nǹkan mí so ẹni tó bá fẹ́ ran iṣẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lọ́wọ́ lórí generator àmì lórí ọ̀rọ̀ engine yìí tó bá jẹ́ 1000 lágbára yẹn ká ni tó bá yẹ pé 500 lágbára yẹn ká ni tó bá yẹ pé 2000 ní 5000 lágbára yẹn ká 10000 ní àbíà èmi ó bá yín gbé nǹkan yìí engine yìí èló ni màá bá yín rà so irú àwọn nǹkan báyìí ni ó fẹ́ẹ́ olóbẹ̀ sáǹfàní jùlọ lórí owó yẹn tó ti bá yìí sí so mo rí àwọn akéde kan lórí whatsapp èló ló ti wọlé níbẹ̀ so wọ́n ní 8000 ló ti wọlé ní orí àwọn akéde torí whatsapp yẹn so àwa tí a bá fẹ́ ṣe tọ́lọ́wọ̀n ọba látara àwọn nǹkan yìí náà àwa náà lè dá sí kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọ́ràkùn kí ó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tàbádẹ̀ tí a pè sí olórin náà a lè pè wọ́n sí so eléyìí ni a fi dúró lálẹ́ inshallah karim subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa anta assalamu alaikum wa